for giving us the opportunity of being here this evening. It is a great gathering and uh, it is our expectation that the reward intended to get from organizing this kind of gathering, Allah will not deprive us of the reward. Allah will make it example for us to attain His splendor. Allah will make it a means for us to complete our iman. Allah will make it a means for us to foster the required form, friendship, brotherhood and sisterhood of Allah that translates Al-Jannah. My brothers and sisters in Islam, please let's calm down. Let's calm down. Let's listen. Let's pay attention. The topic of the discussion today, as we have just included the, the calf, the calf and the beef the business, the drum. What do we mean? By the time somebody puts the cap on the head and the drum is moving, he or she is dancing to the beat. But that dance who lead to the calf to follow. So the essence is that we don't want the calf to fall off as a result of the deed that we are exposed to. In essence, how do we maintain our Muslim identity? How do we sustain our confidence in Islam in the midst of the challenges that are surrounding us, social and other. So that is the essence, the essence of the lecture. That we want to explore how that in a Muslim young man a oh, young woman, a Muslim man or woman, how can he navigate the secular world, the mundane world, without losing his identity? So as to be able to combine the good of this world with that of hereafter. And inshallah, I will make this lecture to be anchored on the story of Nabiullah Yusuf alayhi salatu wa salam. Do you know Yusuf alayhi salatu wa salam? ìfà akọ̀ nàbí láì yóò tó was the prophet of Allah was he not? he was níbo ló ti já nàbí ọlọ́run in which country did he propagate the dawa where nàbí láì yóò tó Egypt mistress. Now, that's all. If I ask you, Nino Anabi Yusuf and the Prophet of Allah, Musa, alayhi salatu wa salam, which one came before the other? Who came first? Now, who came first? If you are from Musa, please raise up your hand. If you see that Musa came before you, look, let me see your hand off. If you see that Yusuf came before Musa, let me see your hand off. Now, it is true that Yusuf came before Musa. Allah confirmed this in Surah Al-Ghafir. When Allah was discussing the believing man of the household of Fir'aun, Mu'minu Ali Fir'aun. The man who believed in Allah, but he was concealing his faith, so as not to be tormented by Fir'aun ìjáde wà lápàdé já akọ̀kọ̀ yóò dùkù ní ọkùnrin ìbànjìnà wọ́n yóò tó came to you before ọ̀túnta with the clear sense of Allah. The ayah showed that Yusuf came before Musa. Now, if that is the case, where Yusuf propagated his dawa in Egypt, Were the people there Muslims or non-Muslims? Were the people there Muslims or non-Muslims? Non-Muslims. And Yusuf was successful at managing them, at propagating the deen to them, and at exuding and radiating the good nature that Allah embedded in him to them. So inshallah, nírọ̀lẹ́ òní, ìtí màá bá wa sọ, òun ni pé what constitutes our identity? If we say we are Muslims, kí ni tó sì tábí tó define identity mùsùlùmí. First, please take note of this. A Muslim man or woman, a Muslim boy or girl, a Muslim young man and young woman, He is a servant of Allah with a mission. A servant of Allah with what? within nation. He or she is not an ordinary person. Anywhere he or she finds himself, he is carrying a message. He is carrying a mission. That mission starts from him, from him to his immediate family, from his immediate family to his society, from his society So it's a bigger society that is the world. And this is explained by the word of Allah. Allah commanded the Prophet to say in Quran, Qul inna salati. O you prophet, so we say inna salati, my worship. Wa nusuki, my act of sacrifice wa mahyaya my entire life wa mamati my death lillahi rabbil alamin belongs to Allah the Lord of the world so a Muslim already has a divine mission he or she is not somebody that is looking for a purpose already his purpose has been, has been divine for him by Allah. That is life, is death, is worship, all its acts of sacrifice is solely for Allah. That is the first point that will determine your identity anywhere you are. Whether you are in the spiritual world or you are in your mundane affairs. When I say mundane, I mean whether you are in your secular world, you are in school, whether you are learning anything related to Islam or not, that is signified by, by your uh, mahyaya. Allah says, my life, my living. So everything belongs to Allah. That is the first ayah that will define your identity anywhere you are. The second ayah that should define your identity is فِي فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْهِ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ Whatever Allah has sent on you, whatever Allah has given you, use it to seek for the hereafter. Whatever Allah has given you, that is another core mission. Whatever Allah has given you, use it to seek for the hereafter. Why doing that? وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا Don't forget your portion in this life. You are allowed to make effort. You are allowed to try to achieve something for yourself. But وَلَا تَبْدُ الْفَسَادَ فِي الْأَرْضِ Don't ever make it your mission to cause atrocity on the land. إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ Allah does not love the That is the second ayah. This are we following? The third one that should define your identity and mission is what Allah stated in the mouth of Nabiullah Sulaiman alayhi salatu wasalam. When Allah bestowed him with his favor, he said, هَذَا مِنْ فَضْلِ رَبِّي This is part of the favor of my Lord. Liyabluwani to test me. a Ashkur, I'm happy. Whether I'll be grateful to him or I will be an angry. فَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ Whosoever is grateful to Allah is doing that for himself. So please, these three verses. The first one is within Salat, my entire dealing is for Allah. The second one is you are enjoying to strike, to strike a balance. Look for the word, look for, make, make, achieve, make effort to achieve something for yourself, but use it to seek for the hereafter. The third one is Whatever it is done to us as a favor by Allah is part of the favor of Allah just to test us whether we'll be grateful or will not be grateful. Now, let me now go into it. Inshallah, to navigate this topic, I will want us. Mo fẹ́ lo concept ìgbà tí mo dé bíbà yìí mo gbọ́ pé from time to time nǹkan tó ń bá yín sọ ní hajjá sáwùl ẹ̀sán ní ọmọ tó mí ní ọmọ kan tó fẹ́ sọ náà lè rọ̀ I don't know ohun tẹ́ mí ní pẹ̀lẹ́ pọ̀ tí mo sábà yín fẹ́ sọ Inshallah, I will use the concept of ihsan. Eh? What is ihsan mean? Huh? What other meanings does ihsan have? Hmm? Ihsan righteousness, other meaning of Islam, eh? piousness, piety. So when I say Islam, I want to use the concept of Islam for us. Islam means, Islam means excellence. Bring something in the best manner. Huh? Doing something what? In the best manner. That is one of the meaning. I will explore that. Another one is being good. Being kind. Let good things emanate from you to people. Let kindness radiate from you to people. Those two concepts, we can always use it to navigate our society, so as to maintain our Muslim identity and also make an impact in our society. So, and I will now use Nabiullah Yusuf to explain and epitomize this concept of impact. Please follow me. First of all in life, as a Muslim, please note this. You observe that there's nobody, whether he is young or small, that Allah has not given one gift or the other. Everybody is blessed. Some people, their own blessing is intellectual. Some, their own is social. Some, their own is spiritual. Some people are good at mobilizing people for good causes. Some are good to attract good people to the society. Some are good at solving societal problems. Some are good at uh, teaching people the right thing. The first thing that a Muslim needs after knowing that he's a Muslim is to identify what that gift that Allah has bestowed on him. Identify that first. You always need it to navigate your society and Allah explains this to us. You see that if you look at Surah to Yusuf, Surah to Yusuf is chapter 12. At every given interval, Allah will be referring to one thing concerning Yusuf. At every given interval, from the beginning of the story, Allah mentioned it because Allah knows how Yusuf will use it. Allah says, وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث Your Lord has shown favor on you and assured you the knowledge of the interpretation of things. Allah quickly called the attention of Yusuf even when Yusuf had not known what he will use for. This is very, very important. At any age we are, let's try to discover that passion. Let's try to discover that beauty. Let's try to discover that undue advantage that we have been given because we always need it at any point in our life. Allah told you to happen that you have a dream. It told his parents. And uh, by so doing, Allah called the attention of the parents that وَكَذَلِكَ لِتَّبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ أَوْلِ الْأَحَدِيثِ So the gift that Allah gave to Yusuf was the knowledge of what? Interpreting the dream. This whole thing. So let me take that one as Ihsan, excellence in a trade that will be useful when no other things will be available. The other thing you will also observe in Surah to Yusuf is that at any given time, any given point in the life of Yusuf, whether people who need him right from his childhood or people he had contact with or people who had one thing or the other to do with him, they always describe Yusuf with a star. A star. Let me give you an instance. Yusuf had a cause. Anabi Yusuf alayhi salatu wasalam. Nǹkan kan mú dénú ẹ̀wọ̀n. Nígbà tó dénú ẹ̀wọ̀n, àmì ọdún tó ló pàdó dénú ẹ̀wọ̀n but àwọn èèyàn tí wọ́n orí léèkì pẹ̀lú ẹ̀ rárá sọ pé mẹ́wọ̀n ni wọ́n ti pàdé when they needed him to interpret the dream after explaining their dream to him what they said that inna naraka min al-muhsinin a rí pé èèyàn dáadáa ni a rí pé overkind a rí pé oòrùn wúlò mọ́ sáàmọ́ra wọn ní ó ní pé lẹ́nu ìgbà tó wà ń bẹ̀rẹ̀ dìbọ́ straight tọ́lọ̀ ọba fún un ni that straight radiate it exudes so ó kàn bá nǹkan méjì tálẹ́ǹtì kó lè tú àlá ó tún wá dáa níwà méjèèjì lèyàn fi navigate society so ẹjá máa lọ díẹ̀díẹ̀ now lẹ́yìn ìgbà tí wọ́n ju Yusuf sínú kànga tí wọ́n padà rà á tó délé ẹni tó rà á bó ṣe débẹ̀ tán fọ́kàn rẹ̀ balẹ̀ ọlọ́run bá sọ pé wàkàzálìkà màkánà lè Yusuf àfẹ́l bẹ́ẹ̀ la ṣe fún Yusuf láyé láyé padà gbá wálínà ànímọ̀hú ní tàwíl àhàdì ọlọ́run tó rí bá ṣe pé a kọ̀ láti kú àlàá ọlọ́dìtọ́ láti bẹ̀rẹ̀ aya ó tún sọ bẹ́ẹ̀ yẹn lọ fọ́nà nígbà tí ó sì ní ìdàdìkú àlà first to be laying emphasis on it that it is a trade that should not be lost that it should be a saving grace for him ibi tẹ́jì mọ̀ pé bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbàtọ́ lọ́wọ́ bá sọ sáńkọ́ ọlọ́ni wà wọ́n rẹ̀lẹ́gùn àlà àmúrí yìí ọ̀làkínà àfẹ́ràn náà ọlọ́run ọba nǹkan tó bá fẹ́ ṣe ó lágbára lórí yóò sì borí lórí but bọ́ọ̀lù náà ó ti wá lo interpretation of the tó di borí ọlọ́run ọba tí wọ́n gbé ilẹ̀ ìgbà ní. ọ̀rẹ́ rí pé ń tàbí tó bù jẹ́ wọn kọ́ wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú ìgbà wọn ní iná na rọ́ọ̀ká nínú ẹ̀lú fọ́dà àwọn tí wọ́n máa rí tó gbé iná ẹ̀wọ̀n náà wọ́n ti pàdé. náà ìgbà tí yóò tún tó padà ní pé òun ló ń mójú tó ọ̀rọ̀ as fire minister of agriculture minister àwọn ọmọ ìyá rẹ̀ tán wá láti aṣò kanaan tẹ́dọ̀rọ̀ òtọ́rọ̀ pé Yúsúfù lè ẹ̀yọ́ ìpínpàtàn ìgbà tí Yusuf sọ pé òun fẹ́ mú ọmọ ìyá rẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀gbọ́n fún wọn ìgbà àwọn ah, jáde ẹ̀rì pé tẹ́fín pìdì pẹ̀lú Yusuf lẹ́nu lítú kọ́ntàkì táwọn ọmọ ìyá rẹ̀ ní wọ́n ní ha ya ayú al-azim ìwọ olórí mọ́mù kalẹ̀ ẹjọ́ ta àrùká tó kú ń lé fọ̀kún àdánà màkánà mẹ́lẹ̀ mí nínú wa tó fi rẹ̀ iná nà rọ́ọ́ká mínà lèmọ̀sílẹ̀ èèyàn dáadáa náà Yusuf wà ìtàn sọ fún náà ni pé inna naraka minal muhsinin ìyẹn hàn bẹ́ ìyẹn hàn bẹ́ okay no ẹ̀bílẹ̀ jọba wọ́n ní pẹ́pẹ́ ẹ̀bílẹ̀ wọ́n ní pẹ́jẹ tán jẹ náà ní tó fi ń jẹ́ láìsì náà náà ṣe à ń gbọ́ mi wípé àwọn ọmọ ìyá rẹ̀ tí ò sí ìpàpọ̀ òun ni ara nǹkan tán tó fi plead pẹ̀lú ẹ̀ ni pé mọ́ mú ọmọ eléyìí mọ́lẹ̀ mẹ́lòmí nínú wa gbogbo nípò rẹ̀ torí pé kiri iná àrọ́ta mínà lè sí ni èyàn dáadáa láàrin ọ̀tọ̀ ẹwọ méjèèjì tẹbáwọ́ ayà tẹbáwọ́ sọ́wọ́ sọ́wọ́ pẹ̀lú ẹmà wá rí ń lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ ọba ọlọ́ọ̀bá náà tó wá tọ́lẹ́jẹ̀ inú súrọ̀ náà

ọlọ́run ọbọ̀ ní ládàá àwọn èèyàn tó bá ṣe dáadáa kò ní ara rẹ̀ ó mì pé ọlọ́run wa náà sọ́rọ̀ ìpé mọ̀sẹ̀lì tọ́ bẹ́ẹ̀ bá tún wò ó rí wípé torí pé ìsánù yìí ìdáníwà ìdání karáta kó ṣe pé ó ń fúrò Yúsùfù débi wípé níjọ́ tó fèsì temptation tíyàwó ọ̀gá rẹ̀ fẹ́ tẹ́mpì rẹ̀ láti tẹ̀sìná the same concept yìí náà ní tuntun ní invoke ó ní àmà àdàlá ẹ̀nàwò rọ̀bí àtànà màtíwáyà àà láíláí tí ò lé ṣe olówó mi yìí ṣe dáadáa sí mi kọjá kí n fẹ́lé ìsọ̀rọ̀ أحسن na إنه لا يفلح الظالم أحسن مثوبة tọ̀ bẹ̀bá rí bẹ́ẹ̀ bẹ̀bá tó wò ó lẹ́yìn ọba yẹ Yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn òbí rẹ̀ ọba pàdé ọba tó ṣe ó ń sọ fáwọn òbí rẹ̀ pé yá àbájì bàbá mi hádá tàwílù òyáyà mi kọ́ aláti mo láńjọ́ tí mo ní mo rọrùn àtòṣùpá àti sáà mọ́kànlá tí wọ́n ń bá òkú mi aláhùn yìí kọ́ níjà aláha rọ́bì hankọ̀ ọlọ́run bá ti mú ṣẹ kí ló tẹ̀lé ó ní wàkọ̀dì áńtánàbí ọlọ́run bá ṣe dáadáa pẹ̀lú mi kí ọlọ́wọ́ bá ṣe if àrọ́jà lè mi nà ṣètò nígbàtọ́lọ́wọ́ bá mú mi jáde kó nínú ẹ̀wọ̀n wọ̀já àdínkù nínú àlùbájúwé tó sì mú yí dé lálàájá látòkò ibi òpá tọ́ kí ni mo bàrẹ̀ gbogbo lè ní pé every concept of Islam yìí in all aspects of his life. Fọ́mọ́sùn mi tó bá fẹ́ navigate àwùjọ rẹ̀ ká ìdẹ́lìsì rẹ̀ ó ti wà kó gbìyànjú pé kó wúlò fáwọn èèyàn kó rẹ̀ rẹ̀ ó dọ́dọ̀ àwọn èèyàn irrespective of who they are mọ́ láti yẹ ilé ìbáwọn youtube lè lò ẹ̀yìn ó rí pé láwùjọ youtube nígbàtí wàhálà dé tọ́bà lálàá tí wọ́n rẹ́ni tí ó tù tí fámì máa ṣẹlẹ̀ nílùú ẹ̀yìn ó rí pé Yusuf ẹ̀kan ní pásínálì ti tẹ̀ tí ń wá ṣùgbọ́n kò tẹ̀wọ́ kọ́ wo ilé yẹn ó tó tó àlàwọ̀ Yusuf wá mẹ́wọ̀n ìgbà tó tó àlàbá tó ọ̀kan nù wọn tó wù sí Yusuf sọ fẹ́ni náà pé à ah, òkú ní ìdàrọ̀bì

Yusuf kọ́kọ́ ti síwájú pé ọ̀rọ̀ alákọ́ ní nǹkan ṣe bí wọ́n la sọ fún pé àwọn ẹ̀wọ̀n ó sọ̀rọ̀ alá ní tó wà ní pé àwọn tí wọ́n níjà alá rẹ̀ tí ó kú tí ó fi rẹ́sì wọn pẹ̀lú násù Kùránì kò ṣe mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí bó láti wọ́n ṣe mùsùlùmí ó ní pé pàtàkì wà àwọn tán lálàá nígbàtán sọ àlá wọn fún Yusuf the first reason kọ́kọ́ sọ ni pé tẹ́kọ́rọ̀ àlábá ni màá tún fún yín ṣùgbọ́n mo ní nǹkan tí sọ fún yín inni taraktu millata qawmin la yu'minuna billahi wal yawmil akhir wa hum bil akhirati hum kafirun mo fi ìlànà àwọn ọjọ́ kan kalẹ̀ tó ṣe pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ mo sì gbájọ́ àti àmàgbọ́ mi ò tẹ̀lé wa tabatu millata abahi Ibrahim mo tẹ̀lé ládà àwọn òbí mi Ibrahim ishaq Yaqub màkánà ládà àdúróṣèlú kàtó láti ìṣe yìí àwọn òbí tẹ́gbẹ́ sọ́nà ọ̀pá rárá dálíkà ní sọ́nà ìlà àlẹ́ ìlà wà lẹ́nà ìyẹn bẹ lára ọlọ́run ọba lórí wa tó lé àwọn èèyàn lókùn wọ̀lá kí nà sọ́rọ̀ tẹ́sí láyẹ̀ ṣùgbọ́n Yusuf wa ẹ̀yí ọ̀rẹ́ ìwé ìdájọ́ wà lẹ́wọ̀n àrùbá mú mú tàfàfẹ́kú na kẹ́rọ́n ṣé kéèyàn láwọn òṣàkókọ̀ téèyàn ń sìn ẹ́ tóun ló lóore rẹ̀ kéèyàn sọ lọ́wọ́ bá kan tó tó ó ní má dáàbùdú nà mí dú yìí ẹ̀ sì sí àmì ìyàtọ̀ sọ́lọ̀ nílà àtàmẹ́ àtàmẹ́ ìgbìmọ̀ àtàmọ̀ àbáwọ̀ àfàwọn ọ̀tọ̀kọ̀ ilẹ̀ sọ ó fi hàn pé ẹni tí ń bá lọ́rọ̀ yìí àtijọ́ tí ń lọ bá èbèrè ni wọ́n Àwọn ọmọ ti jẹ́gẹ́ ìròyìn tó wọ́n pàtàkì ní problem. The first thing tí Yusuf ní ìsáàlù tó ti orí ẹni ikọ̀ ó àtráàtì wọn sọ́dọ̀ ẹ̀ nígbà tó àtráàtì wọn sọ́dọ̀ ẹ̀kọ́ o tó wá tẹ́kẹ̀ẹ́ partner jẹ́ ó sọ́ọ̀fù pọ́blẹ́mù wọn nígbà tó fún ọ̀gá sì ní pọ́blẹ́mù jù wọn lọ December tó wá báyìí náà ló sọ fún pé òkú ni ń dàrọ̀ bì rántí ní lọ́dọ̀ olówó rẹ̀ ọwọ́ ọ̀rẹ́ tọwọ́ jẹ́sẹ̀ fáwọn èèyàn tí ó lo information ẹ̀ talent rẹ̀ kọ́ o mọ́kíṣẹ́ ó ṣe bẹ́ẹ̀ fún wọn nígbà tó ṣe bẹ́ẹ̀ fún wọn tán ẹ̀yẹn wá wo ẹ̀bùn tọ́lọ́wọ́ bá wá fún tọ́lọ́wọ́ bá tí tí tí ẹ̀ ń fásitì lórí láti bẹ̀rẹ̀ ìtàn pé akọ bí ó ṣe tú àlà akọ bí ó ṣe tú àlà akọ bí ó ṣe tú àlà ọlọ́wọ́ bá ẹ̀sẹ̀ wá kílé ti ní ìdìfẹ́bùn náà. ọ̀ náà torí fọ́lọ́wọ́ ọba ó fún lẹ́bùn yìí ẹ̀bùn yìí dàbí tálẹ́ǹtì ẹ̀ tí mùsùlùmí bá wà àìdẹ́ntìtì rẹ̀ tó ní tó mọ̀ ọlọ́run ọba lòun fẹ́ sìn àìdẹ́ntìtì rẹ̀ tó ní tó mọ̀ pé ayé ọlọ́run ọba ara nǹkan tó lè fún fún ni pé gbìyànjú ní táwọn èèyàn ò ó sọ wípé this is my no-go area. kí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan láwùjọ tó bá wà nínú ẹ̀bùn tó náà bá máa ń fún yàn bẹ́yẹn bá ẹ̀kẹ́lì láwùjọ rẹ̀ àwọn èèyàn ò ní ìdè báwọn èèyàn bá ní ìdè ẹ̀yìn no this one no we don't do this torí bùkátà táwọn èèyàn ní ìdì fún wọ́n fi wọ́n fi ilẹ̀ fún. So kájẹ́kì al-ihsan as a concept of excellence, kájọ́ kájẹ́kì al-ihsan as a concept of good social leadership. Eh? Bàbá ti kájẹ́kì méjèèjì nísìn, a lè protect the identity wa because people will always be in need for us. A lè àfáàdì, ẹ̀dẹ̀ wo bí Yusuf ṣe ṣe náà mùsùlùmí èyàn máa Muslimi ní value value ni wípé no under no circumstance gbogbo bí tí mùsùlùmí bá ti bá ara rẹ̀ compromise gbọdọ̀ sí ń bẹ̀ wípé kéèyàn ṣe ṣírkù sọ́lọ̀ kéèyàn àtúnṣe ìdìbá náà pẹ̀lú ọlọ́ compromise gbọdọ̀ sí ń bẹ̀ bẹ́ẹ̀ ọ̀bá sì ní ṣe ń kọ́ òun èyí gbọ́dọ̀ mú àwọn èèyàn tó ṣe ìkéjì nígbà ọgbọ́dún tí mùsùlùmí bá wà mùsùlùmí gbọ́dọ̀ pàtíkẹ́tì ní sáàgbé alfawahish alfawahish ni àwọn ìwà tó wà líùdì tí ó bá tí ó bá morality gidi lọ zina pornography homosexuality bestiality àbí gbogbo nǹkan tó jọ nudity mùsùlùmí ò ní kankan sí pẹ̀lú ẹ̀ jìnà sí ọlọ́run bá sọ wípé wà látàkọ̀ ní ha ẹ má àwọn àwọn èyí tó hàn pamọ́ ẹ má anything tó bá lè constitute the facade facade will be destruction or atrocity mùsùlùmí ò gbọdọ̀ sí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ bá ìtàjẹ́ ìkẹrin bí ẹ bá wà láwùjọ ọ̀yà mùsùlùmí kìí fún àwọn èèyàn kan bá ń bà lóúnjẹ kùránì wà látàkà àwọn ilẹ̀ lẹ́dí ìnàmọ́lẹ́mú fatamata kọmọnà gbogbo àwọn nǹkan wọ̀nyí tí mùsùlùmí bá wá mọ̀ àwa ní kó wá lo concept of ihsan kí ni concept òun ni pé wà á sí kàmà ahsana Allah ṣe dáadáa sọ́lọ̀ ṣe dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́ ọba náà ti ṣe dáadáa náà Yusuf alayhi salatu wa salam ẹ̀dàpọ̀ ẹ̀mọ́ owó obi tí wà dáadáa dé béèyàn bá níwà dáadáa tó sì ní tálẹ́ǹtì láwùjọ rẹ̀ ìtókù ní kó bára lọ́lọ́run ọba ọlọ́run ọba yóò yọ ọlọ́run láyé oṣù sì wúlò fáwọn gbogbo ẹ̀sìn táǹtì náà méjì náà gbogbo tó wà ní pátápátá méjì jìmáàmù àwọn ìjọsìn lọ́mẹ́tẹ́ pé ìta ní ṣe ni tààzímọ̀ rọ̀ pé ìta àfẹ́ ṣe ni pé àfẹ́ blóńtà ọ̀lọ́ ìgbọ́lọ̀ ọba tóbi tó dá lórí bẹ́ẹ̀ bá wo ìwọ̀n bá ń kí látòkè délẹ̀ ọlọ́ọ̀pá alhamdulillah la ilaha illallah ìgbọ́lọ̀ tóbi bẹ́ẹ̀ bá wọ hajj tá ń ṣe rẹ̀ pẹ̀lú bẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ta ń dá ọlọ́ọ̀bàlá gbogbo aspect kan aspect kejì òun ni nakul khalq ìsànfàní fáwọn èèyàn ìṣe àǹfààní fún àwọn èèyàn òun lẹ́rìí ní concept ìsàkánì ìjọsìn ní fọ́lọ́run ṣùgbọ́n àwọn èèyàn benefit ẹwà ìṣẹ́ méjèèjì lọ́wọ́ wá kọ̀ báyìí papọ̀ níjọ́ tó èèyàn bá búra pẹ̀lú ọlọ́run èèyàn búra pẹ̀lú ọlọ́run pé wọ́n wọ́n láàyè bá ṣe kàrá èèyàn wá fẹ́ ṣe mọ́ àdúgbà ìpé kò sóre ń bẹ̀ ó kọ ọlọ́ọ̀bá lẹ́yìn tó tó ilẹ̀ dákọ̀ ó kọ ọlọ́ọ̀bá tó tó ọlọ́run ní ó lè dákọ̀ mi lọ́fẹ̀ẹ́ láàrùn ẹ́ ó lè dákọ̀ mi lọ́fẹ̀ẹ́ kó wá ní tó ṣe òdíje mọ́ àmọ́pàdọ́lọ́ ní káṣí pé ọya tẹ́sì ẹrú kí lè tọ́lọ̀ oníkọ́lọ̀ ìyànàbílá oníkó tẹ́sì ẹrú oníkó fún tálíkà mẹ́wàá ló ń jẹ àríkó fún alásọ̀wò tó gbogbo tí ń jẹ́ ẹ̀sì méjèèjì rẹ̀ náà tó dáyé lórí tàbí wọn rọ́ gbọ́dọ̀kùn pàtàkì agbọ́lọ́wọ́ bá tóbi àbí táǹfà ní wá lọ́dà fún torí jẹ́ ìgbọ́lọ̀ ọba tó bí ìyẹn kọ́nsẹ́sì ẹ̀ta bá fẹ́ pòtẹ́kì rẹ̀ ara tá a fi lè pòtẹ́kì ẹ̀ ní káńfà ní wá lọ́la mú. so ẹwọ Yusuf alayhi salatu wa salam nígbà tó wà nú ẹ̀wọ̀n tó tú àlá tó tú tán ọba wa ní kan pè wá ẹ̀rì pé nìkan àbárí fún ọ̀rẹ́ kódà kò sí sọ tiẹ̀ pa àlàyé nì ọba wa ní òtú ní ibi ní asàkìlẹ́sọ̀ olè náà ẹbá mú ẹjọ́ tó àlàyé wa mo fẹ́ ṣúùsì rẹ̀ fún ara mo fẹ́ fún pòsíṣàn falamma kallamahu nígbà tó bá rí sọ ọ̀kọ́lá innaka al-yawma ladayna makinun amin ó ti dẹ́ni tó ní pòsíṣàn lọ́dọ̀ wa lónìí tọ́ ẹ̀yìn ò rí pé kó tó wọ́n ní ká kí Yusuf jáde kó wá sẹ́nìkó wá in tí Yusuf kọ́ sọ ni pé ó wá s ó máa máa lòkín ó lò pé alhamdulillah mo ti ṣe dáadáa tó náà wá jẹ dáadáa ni mi irú ẹni tí ó bá sọ rú nǹkan yẹn ẹni tó ti sàǹfàní báwọn èèyàn náà ni ẹni tó sàǹfàní báwọn èèyàn ní ńlá kọ́ sí ẹ́ táwọn èèyàn sì ní ìjẹ̀ tó ní kọ́kọ́kọ́rọ̀ lè wádìí náà òun fẹ́ prúfù innocent ó sì lọ wọ́n ti prúfù innocent kúrò á ní ṣùgbọ́n wà lọ́hìn tẹ́rì dáadáa nínú tí Yusuf ṣe táwà mùsùlùmí ní ta nídì fúnra wa ta nídì fáwùjọ kọ́lá ta nídì ní àwọn ibi táà ti ń ṣiṣẹ́ àdíbi táà wà kí mú báwọn tẹ́jọ mùsùlùmí láàfin ìrìnà ìtàkàlùgbé tó ní wípé ìsáàlù anything tá bá ti fẹ́ ṣe academics ní social ní nǹkan míì ní kájẹ́ ti di bẹ́ẹ̀sì bàbá fẹ́ iṣẹ́ fọ́lọ́ náà ń kọ́ káṣe ìsánù fọ́lọ́ bàbá fẹ́ sí pẹ̀lú àwọn èèyàn náà ń kọ́ o káṣe ìsánù pẹ̀lú wọn àwọn alápàdà jẹ́ ìsánù yàtọ̀ pípa gbàládá lọ́dọ̀ọ̀lọ́ báwo la ṣe rí lè ṣe ẹwọ́n tí ọlọ́run ọba sọ̀rọ̀ Yusuf pé pé béèyàn bá ṣe rú rẹ̀ ní gbogbo aspẹ́kì rẹ̀ ọlọ́run ọba wọn fi ẹ̀fì tó mẹ́sì ìsánù Yusufu wà nílé ọ̀gá ẹ̀ ìyàwó ọ̀gá rẹ̀ fẹ́ tẹ́ǹtẹ̀ sí òdìná ọ̀gá dé ọ̀gá wá sọ fún Yusufu pé Yusuf arif alham ìtumọ̀ rẹ̀ ni pé ó ti hàn pé obìnrin ló jẹ̀bi àmọ́ don't tell anybody má sọ ilé ìfẹ́ nìkan kan fi protect you má pẹ̀lẹ́ ìbẹ́ni kankan ti protect your honor ẹwọ táìmù sí incident yìí ti ṣẹlẹ̀ títà tí ó tó Yusuf wà lọ sẹ́wọ̀n ọlọ́run bá sọ fún wa Yusuf lọ sẹ́wọ̀n pàlábì síjì ní ó ọdún tí ó kéré ó lọ ọdún tí ò kéré mẹ́ta káṣẹ̀ mẹ́ta náà ni náà ẹ wo ọ̀rọ̀ tí ọ̀gá rẹ̀ pé tell ojú youtube ti manage it. nígbà tí wọ́n ní kan pè ní lọ rẹ̀ nípa ẹgbọ́n tí ìsìnkú ó ní erìsì ìlà rọ́bì sọfọ́rọ̀ rẹ̀ fàtàlù bí náà bá lù nípa àwọn obìnrin ẹgbọ́ kò fẹ́ dápọ̀ ìyàwó ọ̀gá ẹ̀ torí pé ọ̀gá ẹ̀ sọ pé don't tell anybody ó sì níìdì láti proof innocence ó wá bá ọmọ tì pé tọ̀ bí ọba bá ti wádìí àwọn obìnrin tó ń dúra wọn lọ́wọ́ àwọn obìnrin kan fẹ̀ kan wá sọ nínú ara wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nítorí pé wá fẹ́ wà pé sí ìfọ̀gà ìfọ̀gà ìfẹ́ àárín àti àárín àkọ́kọ́ ní ìsánù lẹ́rù tánàbí yóò tó jù ìkéjì tẹ́rì tó ṣe òní wípé àwọn ọmọ ya Yusuf àwọn ni wọ́n plọ́tì fún tọ́jú sínú kànga wọ́n jù sínú kànga tán létà tó ti padà lọ wọ́n padà ń fóòwò ni wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ ó ní látà síríbà alẹ́kùnrin yóò yẹ́ fi òwúrọ̀ fòlọ́kù kò sí blame lórí ọlọ́wọ́ bọ́ta àforíjì fún àbílẹ̀kọ́ àmọ́ ọ̀rọ̀ padà fẹ́ kàn án kò sì fẹ́ injọ fílìsì wọn ó sì wá bó ti manipulate tó fi dámọ̀ kí ló ṣẹlẹ̀ àdábì Yusuf alayhi salatu wassalam nígbàtí ó sọ ń sọ fáwọn òbí rẹ̀ pé bàbá mi alátímọ́lá orígbọ́lọ̀ bá lè sọ́ lòdòdó ẹmọ́gbọ́ o ọ̀kọ̀dẹ̀ áṣánẹ̀ bí ọlọ́wọ́ bá ṣe dáadáa pẹ̀lú mi is àrọ́jà ní èmìnà síjì nígbà tọ́lọ́wọ́ ọba mú mi jáde kóòlù ẹ̀wọ̀n tí mo bá bí yí pé inú àwọn tribulations tí yíṣù fún faith wọ́n jù sínú kàndá ó wà ní obìnrin iná

ẹ́ yóò ah, ọmọ oku onye ọlọ́wọ́ bá ṣe dáadáa fún ìpè àrọ́jà ah, ní ẹ̀mí náà kejì nígbà tó mú jáde kó mẹ́wọ̀n kò dákọ̀ nígbà Yusuf ń sọ pẹ́ náà pé ọlọ́wọ́ bá ṣe fún mi ìgbà tí ṣètọ́nù dá wàhálà alẹ́ láàrin èmi àtàwọn ọmọ ìyá mi wọ́ọ̀dù tó lò lédè lágbáwá wọ́ọ̀dù tó ẹkó lò fáwọn ọmọ ìyá rẹ̀ nìkan because ó wà sensitive pé lẹ́yìn ìgbà tí ṣètọ́nù kó fáwọn ọmọ ìyá mi ní tàbí ṣe sáńṣe fún mi ṣùgbọ́n fẹ́ lẹ́sìn rẹ̀ lára wọn ó ní láàrin ìgbà ṣètọ́nù dáwàrà láàrin èmi àtàwọn ọmọ ìyá mi ó náà yìnbọn fara rẹ̀ kó fi lè rọ̀ láàrin ẹ̀sùn rí gẹ́gẹ́ bí kòránì ti sọ ẹ̀ẹ́dẹ́ lẹ́gbà tí yúsùfù padà fúrúfú inú tẹ́ẹ̀tì ẹ̀kan kọ́ ìlọ́wàwí ó ń sọ bẹ́ẹ̀ pẹ́tọ̀ lẹ́gbà tí ìyàwó ọba náà ìyàwó lónìí ọ̀sọ́bá òun make attempt at the tempted yúsùfù sọ pé dáálíkà nínú túmà tàlẹ̀ tó sí dáálíkà òun ní kan ṣe báyìí lè yá lámà kọ́ dáhùn ọ̀gá òun tó sọ fún pé áálítà ní

ṣùgbọ́n báwo lè ẹ́ máa ń ṣe one èyí ó keep duty yẹn pẹ̀lú ọlọ́run kí ni tí mo duty yẹn pẹ̀lú ọlọ́run alhamdulillah gbà tàádé àbáyé tẹ̀sí àbúkárù mùsà bí mùsùlùmí bá ti jí láàárọ̀ ó kéré jù lóòjọ́ kò gbọ́dọ̀ tẹ́nì kankan tó jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ kéèkó láàrin lóòjọ́ ọgbọ̀n kọ́dà bó ti péjì kan má sọ kọ́dà tó bá tó kọ́ pé àbúfẹ́ péjì títí kọ́dà bó ti péjì kan èyàn mọ̀túnmọ̀ rẹ̀ àdúgbò mọ̀túnmọ̀ mùsùlùmí agbọ́dọ̀ ké Kùránì lóòjọ́ àtọmọ kékeré àtàgbàlagbà kí ló dé torí pé Kùránì kọ́ ìmọ́lẹ̀ kọ́làkọ́ mọ̀túnmọ̀ ọlọ́wọ́ bóòlù láti fi tàmọ́lẹ̀ sí ọmọ wa ó wá tàmọ́lẹ̀ yẹn ọlọ́wọ́ bó wà gbà níṣẹ́ gbà níṣẹ́ dáadáa fún wa tán ọlọ́ọ̀bọ̀ wà ló sábàbí fún wa láti fi pìrìvẹ́ntì aburú fún wa méjọ tí temptation bàbẹ̀ jù iṣẹ́ dáadáa tí yẹn ti ṣe kọlọ̀ ó tó ní pé temptation dé òun náà lọ́lọ́mọ́ ló sábàbí fún yàn láti fi protect èèyàn láti lè protect identity yẹn jẹ́ tí wà ló bá dé anybody tí ò níṣẹ́ tó ṣe bọ́lọ́wọ́n ọba tẹ́lẹ̀ ṣe tọ́nà yára tọ́jú ẹ̀ bóò láti mẹ́lẹ̀ ẹbá wọ́n ọba ti sọ̀rọ̀ anábẹ̀ Yusuf alẹ́ ìtọ́lá nígbàtán fẹ́ tẹ́ǹtì ọlọ́run ní òun lòun máa máa kàzáàlì lè náà sọ̀rọ̀ alìsú àwàlùfàṣá ìnáwó mẹ́rin ìbáàlì náà dùn ọ̀pọ̀lọpọ̀ so mùsùlùmí yóò jọ ẹja kékòrán bàbá kékòrán sàn káwà mọ ìtumọ̀ Kùránì kámọ̀ túnmọ̀ Kùránì bàbá ti mẹ̀já mọ̀ mọ̀ díẹ̀ díẹ̀ náà mẹ́sẹ̀jì ọlọ́run Kùránì sí wa bàbá ti fi kà kí lábẹ́gbọ́ yé bẹ́ẹ̀ kí lábẹ́gbọ́ yé ò ní pé Kùránì ó lè jíù dìbò wa tí ó jẹ́ kí awareness wa nípa ọlọ́run ọba ó strong kí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ bá wo ní Kùránì pátápátá gbogbo Kùránì káwátá súra ẹ̀yọ kan tuntun nìkan ló wà bẹ́ tó ní kí nígbà tó wáyò dé súra yóò ní wípé súra kò sí áyà kan nínú súra náà tí ò ní Allah Allah Allah láti bẹ̀rẹ̀ lókùn súrà yìí kò sí nítorí yàtọ̀ nínú àwọn súrà yòókù tó wà ní Kùránì kò ní pé láti bẹ̀rẹ̀ súrà yìí títí tó fi parí kò síbi tí wọ́n dùn ọ̀lọ́ ọ̀lọ́ ọ̀lọ́ tó àfẹ́fẹ́ súrà náà ni súrà tó kù dáadìlà. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله الله يسمع تحاوركما الله قدير بصير يظهرن منكم من نساء هن امهاتهم امهاتكم لا يولدن وانهم ليقولون منكرا من القول والظلم ان الله لا عفو غفور ثابت عتا الله الله الله الله الله wà الله pé الله tí الله bá wà ní gbogbo ayà kí wà ní sẹ́ńtíátì الله síra yìí. ẹgbẹ́ nǹkan kan lọ́sá ní títí ń bẹ́ o ní ìnàmà nájúwá ní ṣẹ̀tọ̀ ẹmọ̀gbọ́ nájúwá ma yà kúrò mí nájúwá láàrín ìlàwó àrọ̀ọdún ẹni tàn báwọn kan bá kójọ tán bá tọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá jẹ́ mẹ́ta ọlọ́run bá ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ wọn wọ́n àfàfàfẹ́ ní ìlàwó àsáàdé tó wọ́n bá jẹ́ márùn-ún ọlọ́run bá ẹlẹ́kẹ̀ẹ́ bá wọn wọ́n àdá ní ìdálíkà wọ́n àfàfàfẹ́ ìlàwó àmọ́ àìsàn àkáàrẹ́ wọn bá kéré jù bẹ́ẹ̀ lọ wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ wà pẹ̀lú ẹni bẹ̀ẹ̀ sábà wà bọ́lọ̀ sí sọ́mbẹ̀ ìtọ́sọ̀rọ̀ lẹ́jú wa ìtumọ̀ rẹ̀ ó ní wípé ẹsẹ̀ǹsì kùránì ni kó bíúdì àwíánẹ́sì pé àtẹ́ni gidi ń tàbí kéèyàn máa rí kọ́lọ̀ ọba rí ìyàn ẹ́ ti fẹ́ kẹ́yàn kọ́lọ̀ ọba rí ìyàn ni bẹ́ẹ̀ bá ti wá wo ìtumọ̀ yìí wò ẹ̀yìn ẹgbẹ́ tí ìtumọ̀ tánàbí sọ̀tọ́lá ń tún ìsánù sí fún wa ẹ́ أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه Oṣù ọlọ́ọ̀bá gbogbo orí kò bá ti ẹ̀rí ohun rí ọ. Àwíánẹ́ẹ̀sì yẹn ni Kùránì ó kìí èsì fún wa. Yóò jẹ́ pé kódà kan kí tákù àwọ́ àwà bíútì, ọlọ́ọ̀bó wa fún áńtrẹ́ǹtì wọn láti Anybody tí ó bá ti ní nǹkan tó ṣe pamọ́ bọ́lọ́ọ̀bá kò kékòrò á ní kò sí láìláà ìlànà kò sáwọn àkáwù tó yẹ kó ṣe ẹ́ bó bá débi tí ń wà ibi iṣẹ́ ló lọ ní gbogbo ẹ̀ní agbára tẹ nìkan ò ká temptation agbára nìkan ò ká láwọn èèyàn máa bí sọ pé àọ̀lá ah, àwùjọ ìtí wá ọba wẹ́mù wa kò sígbà kankan náà káwùjọ òkè ìbàjẹ́ rí àwùjọ máa ń bàjẹ́ náà ni ṣùgbọ́n mùsùlùmí máa navigate it but i need the méjèèjì al of fil amal eh ká attain excellence àbí ká aspire láti rí excellence in our dealings with people ká ní ìsánù pẹ̀lú ọlọ́run náà ká aspire rẹ̀ olùgbèjì then trait àti gift tọ́lọ̀ rárá fún wa ká nọ́jọ́ rẹ̀ débi báwọn èèyàn débi káàtà sí wa bá ti ṣe àwọn olè máa rí bí kí ni draw line bá ń di pé yes i will do this but i will not do this bá a bá rẹ̀ nìkan bó bá jẹ́ tíṣà lè wé bí bá ń kọ́ fíìsìsì tí kọ́ fẹ́mìn tó sì mọ̀ dáadáa ìjọ tó bá kú pé ẹnìkan bá fẹ́ pè fún examination ma practice wó bá lóun ò bá ṣe àwọn tó ní school ní fẹ́ lú ìṣẹ̀gbẹ̀ wọ́n kó mọ̀ wí yóò rí dáadáa tí then dáadáa tẹ́ẹ̀ bá wá ṣe fáwọn tán bá ti wá rí yóò máa attract àwọn èèyàn wá sọ́dọ̀ èèyàn ò bá lè influence èèyàn àwọn ò influence so in summary way, o ni wípé láti lè lo topic between the calf and the deep a ní calf ó represent the identity wa as Mùsùlùmí because Muslim o is a man or a woman is a girl is a boy, or a girl with a nation kìí ṣe ẹni tí ò ní purpose in life tó wá rí bẹ́ẹ̀ àwùjọ tó ti wá fẹ́ operate nǹkan aburú pọ̀ bẹ́ẹ̀ aburú tó wá pọ̀ bẹ́ẹ̀ ìṣe kó sáwọlé ni sísáwọlé ò sọ fún problem rẹ̀ àwọn túùtù wo ni ó wà fi wá navigate alákọ̀ọ́kọ́ ni pé ó ń kálukú ó tún àtúnṣe ẹ̀ yóò tún ìbẹ̀ relationship ẹ̀ òun àtọ́lọ́wọ̀n ọba yóò tún ṣe by focusing on personal spiritual development. Eh? Èyí ó ké Kùrán, èyí ó ṣe àṣàrò, èyí ó jẹ́ kásìkiri ọlọ́run bá kó wọ́n lẹ́nu yàn. By so doing, you are building your immunity and you are growing. Part am. Ìyẹn ní ṣe pẹ̀lú kí ni tàbí mọ̀rọ̀ ìgbọ́lọ́run bá tó. Then láwùjọ tí ẹ̀nà bá wà nǹkan èyí ó wà aspire láti wà excellent níbi gift tọ́lọ́run bá fún yàn. èyí ó sì ní lọ́kàn wípé ó ní discriminate wọ́n fẹ́ kó jóre fún fún everybody by so doing tó ń sóre fún àwọn èèyàn sábà ṣe tùtà fẹ́ tí bá ń sóre fún wọn ẹ́ ìwọ́n lò lẹ́nà kọ́ láti fi kò tẹ́ẹ̀tẹ̀ ẹ̀sìn ó di wípé ó gbìyànjú ó lè pé bẹ́yà láti ṣe dáadáa sáwọn èèyàn ní bẹ́yà láti mobilize àwọn èèyàn ní kò sí ìrìnká tó kéré níbẹ̀ ọlọ́ọ̀bá náà wà ló ìmú sábà bí fún ìyànà ǹkọ́ pẹ́kóhùn lè yóò fi pàdé níjọ ti temptation pàtẹ́ so a dẹ̀ fi ànábì Yusuf alayhi salatu wa salam àti ti bẹ̀rẹ̀ ìtàn rẹ̀ àti irú àwùjọ tó wà ọlọ́ọ̀bá náà kọ́ nǹkan àmọ̀ pé kìí ṣe gbogbo kan ọlọ́run sọ fún wa pé nígbà tó rí tẹ́nà ọmọ ìyá rẹ̀ máa káàna ìyá kóta àkọ́hùn ìdí ni mẹ́lìkì ilẹ̀ àyẹ̀ṣà àmà tó ẹ̀kọ́ bá fẹ́ lo òfin ọba ní òfin ọbọ̀ aláwọ̀ rẹ̀ kó rí tẹ́ ọmọ ìyá ṣùgbọ́n ọlọ́run sọ pé torí bẹ́ẹ̀ ni ọlọ́run ti máa wà pẹ̀lú anybody náà tó bá kọ̀ báyìí al-ihsanu ma'a Allah ìṣẹ́dáadáa pẹ̀lú ọlọ́run al-ihsanu lil khalq ìṣẹ́dáadáa sáwọn ẹ̀dá ọlọ́run ọba then kí èèyàn wá identify trait táwọn èèyàn fi ní bùkátà sí yàn tó dàbẹ́yìn ò bá tẹ̀lé ní tọ́lọ̀ ọba díkẹ́ wá sí láyé abẹ́lọ́wọ́ ọba ìtàtọ̀ ìfọ́lọ̀kú sí láǹfààní fún wa àtàwátà sọ́tàwátà gbọ́ tọ́lọ̀ ọba kó sàforíjì fún wa lórí ìdúkú káàkiri flẹ́ṣọ̀ sùpánàkàlà wùdọ́mdé aṣíkàtọ̀lá ńlá ńlá ńlá ńlá